àbí olówó lọ́wọ́ jágbà a ń wo bóòlù àwọn ẹni síwájú àti bóòlù àníbi ṣe pàtàkì ìjẹ́ àgbà lẹ́nu wọn bá bí àkókò bá ṣe gbà wá nínú àwọn nǹkan tí ó jẹ́ àwọn ìwà dáadáa òun náà ni ìṣe dáadáa sáwọn àgbàlagbà ìmójútó ìwọ wọn ìdìde pẹ̀lú àwọn ìjìkan tó jẹ́ ọ̀ranyàn ìmọ̀ wá bọ́ọ̀ ni àwọn nǹkan tó bá fẹ́ dàrú nínú àlámọ̀rí wọn àbí wá fẹ́ máa bà wọ́n nú jẹ́ bó láti fẹ́ máa gbé kó nínú ìgbésí ayé wọn àwọn tá ẹni bá ń ṣe wé léyìí nínú àwọn okùnfà kan ni tó fi jáde pé ọlọ́run máa ń sọ àlámọ̀rí rẹ̀ náà di rọrùn ọlọ́run ọba yóò fi àgbáríkà yóò fi sínú sẹ̀mí ẹni tí bá máa ń ṣe bẹ́ẹ̀ fàgbàlagbà ẹ yóò máa gbé àwọn fìtínà kó fún àwọn àdánwò yóò máa gbé kó fún torí pé ń ṣe dáadáa sáwọn àgbàlagbà àwọn abewúlérí àwọn tó jù lọ́lọ́jú erí ìmọ̀ ń jẹ́ òkùnfà àlùbáríkà àti oore tọ́pọ̀ yóò mọ̀ tẹ̀léra fún yàn láyé ń bíbà yìí a ọlọ́run obó tó ń wá kẹ́ tó bá díjọ́ gbìnà alkiyama ibi bẹnu hadith tánà bí sọ pé innama tunsarun bid-du'afaikum níbòmí ó ní innama wọ́n máa ràn yín lọ́wọ́ pẹ̀lú pẹ́yìn náà mójútó àwọn àgbàlagbà wọ́n dẹ̀ máa sáré síkì fún yín ọ̀rọ̀ pọ̀ lè tí àwọn onímímà tí wọ́n mú wá lábẹ́ ọ̀rọ̀ àdíìsì yìí torídìí eléyìí àwọn tó jẹ́ àgbàlagbà nínú àwọn nǹkan tó yẹ pé ọlá ń bẹ fún lérí ìfún wọn ní ẹ̀tọ́ wọn anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lábala ọ̀rọ̀ àwọn àgbàlagbà ẹ̀rí ọlá ń bẹ fún àwọn àgbàlagbà nínú islam yìí islam ó láàálẹ̀ ó fa àwọn wọ̀ sí lànàbí sallallahu alayhi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní man lam yarham saghirana ẹni tí è bá ṣàánú àwọn ogbó tuntun ó fún ní kókó là wọ́n bá ń sọ kúkọ̀ dákẹ́ mọ́ ó tó dákẹ́ kọ̀ dákẹ́ wọ́n bá gbé lọ sọ́sítù ó ní àà ó dá pé nǹkan gbà lérí ọ̀nà ó fún ní kò ní ọ̀dájú nìyẹn àbí ọmọdé tí ń bẹ lábẹ́ kápá rẹ̀ tẹ́gbó ní fún lóúnjẹ fo àánú bá ọmọdé wọ̀yá àrífà hakọ̀ kẹbírọ̀ náà àníbì náà mú wá pé àti òkúnkún kíbà àwọn àgbà léwọ̀ ọ̀wá mọ ìwọ̀ tó tọ́ sáwọn àgbà àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tí wọ́n lọ́jọ́ lérí ẹ̀sẹ́sẹ́ àti jù ọlọ ní àgbà ni wọ̀yá àrífà hakọ̀ kẹbírì náà ọ̀wá mọ ìwọ̀ àwọn àgbà wa fàní ìsàmì náà àníbì ní kò sí lára wọn ṣígá hadith tí mo kà yìí á ọlọ́lọ́mọ yìí rẹ̀ àwọn ọmọ hadith náà ni ó lè kà ọ̀pọ̀ gan ní laysa minna man lam yarham sabirana wa ya'rif haqqa kabirana wa ya'rif haqqa alimina pé oríṣiríṣi ni ọ̀nà táàlẹ́ fi sọ pé laysa minna kò ìwà àwọn àgbàlagbà tí ó ìwà àwọn onímímọ̀ sallallahu alayhi wa sallam ìkẹta kàfẹ́ fàyọ ní hadithi yìí òun ní pé àwọn àgbàlagbà ní wọ́n ní ìwọ̀ ta máa fi fún wọn àmọ́ ọlá tí wọ́n ń bẹ fún àwọn àgbà àdísì pọ̀ jantirẹrẹ tí sọ pé àwọn àgbàlagbà lórí láò kọ́rà bá mọ́ lòó ọjọ́ pá ọmọdé láàtún sẹ́sẹ̀ ń dáwó fún pé bàbá ẹ̀fí sí pocket money àti tó bá fẹ́ kọ́nà kọfẹ́ ra pé ọ̀tà tó sọ pé ẹfún mi bẹ̀rùn agbọ́dọ̀ fún níwọ̀ rẹ̀ kọ́nà kọmọ dátọ́ lẹ́nu agbọ́dọ̀ fún níwọ̀ rẹ̀ kọ́nà ká sọ asọ́run rẹ̀ gan ní kọjọpọ̀ yàwó ni kò tẹ́ lásọ kankan ẹ̀sìn ló gbéwọ̀ yẹn fún ẹ̀ẹ́gbọ̀n lé torí pé àwọn kan lé ní ẹni bá ń se fún wọn nìkan ni wọ́n mọ̀ ẹjọ́ bá ṣe wọ́n ah, kí ní sí ọ a gbọ́dọ̀ ní respect fáwọn àgbàlagbà àpọ́ndé àgbàlagbà kódà wọn ò ní ọ̀dọ̀ balẹ̀ ọgbọ́n wọn tí ìrìnlẹ̀ wọn sọ fún ọgbẹ́ ìrìn ìdẹ́wà kúnlẹ̀ náà wọn ò ní ọ̀dọ̀ balẹ̀ kìí ṣe dídọ̀ balẹ̀ kìí sòun làpọ́nlé a kà àpọ́nlé ìwọ̀ yẹn a kà á mọ̀ kà á lẹ́sẹsẹ kò sáfà kan tí ó sọ pé ìkúnlẹ̀ ni wọ́n tó bá ní ìkúnlẹ̀ ni ó ṣe mistake orí ń bẹ pẹ̀lú àwọn àgbà alkhairu máa lè akabir albarakat máa lè akabir máa kìbàrí sínú torí pé tọ́mì ènìyàn bá ṣe ń lògbé sí ayé tó bá jẹ́ mùsùlùmí orí rẹ̀ ọmọ lékún ni àgbà tí ń kírun fún ètí ìbíwọ̀ tí ẹlòmí ti ń kírun ó dẹ̀ kí lójúpọ̀nà tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ lójúpọ̀nà tí olúwa tó wú ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ìwọ nígbà tí wọ́n wá délé ayé wọ́n ẹ̀sẹ̀ lu àwọn ọjọ́ kan lọ tọ́lọ́wọ́ ìtẹ̀ tí ma kọ́lá dálẹ̀ fún títí pẹ̀tẹ́lẹ̀ fún òun tó ń ṣe kíni títí ń gbẹ̀san gbogbo àwọn nǹkan yẹn so àgbà yóò máa lékún lórí Ànábì sallallahu alaihi wasallam ọ sọ̀rọ̀ gbọ́rọ̀ yín lẹ́yìn ó ní la yatamanna ahadukumul mauta wala yad'u bihi min qibali an ya'tihi ó lẹ́nìkan kọ́ mọ́ pé orúkú mọ́ rẹ̀ o kọ́mọ́ máa rán kan kúgbà ọmọdé wa kú ní ìsìn táwọn ọdẹ wa lọ gbé wọn ni máa ikú ọ̀tán iṣẹ́ ti tán tí kú bá ti dé oníwàáyí náwù láyẹ̀ sí ìdùlmọ́ mìíná ẹmùrùhú ìlàkọ̀yà ó ní ẹ̀mí ẹ̀mí ọmọnìyàn láyẹ̀ sí ìdùlmọ́ mìíná ẹmùrùhú ìlàkọ̀yà ẹ̀mí ọmọnìyàn ò ní gùn àti kọ́ máa lé ọmọnìyàn kún ní dáadáa bẹ́ẹ̀ni rẹ̀ bá ṣe gùn tó ní dáadáa rẹ̀ náà ṣe gùn tó so omi ènìyàn kan máa gbìyànjú kó máa fi ọjọ́ ayé rẹ̀ kó máa fi ṣe dáadáa kó máa káǹtẹ̀ ṣé dáadáa tí mò ń ṣe yìí ṣé bó ṣe yẹ kí n ṣe ni mò ń ṣe and gbogbo tí mò ń ṣe yìí tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ṣe máa ti máa fi ṣẹlọ́n tábàlà dàgbà ká máa fàgbà wá sí tọ́lọ́n ká máa fọjọ́ ayé wá sí tọ́lọ́n òun láti lóore ju àwọn tí kò tó wa lọ́wọ́ àmọ́mọdé tó yẹ pé ìgbà tí ó bá dé gan ó ti ju àgbàlagbà míì lọ àwa béèrè pé kí ló wá fàgbà rẹ ṣe kí ló fọjọ́ eré rẹ ṣe ẹ jẹ́ kó nítumà ọjọ́ eré wa ó nítumà níbi kí a máa fi ṣe dáadáa ká máa champion bí dáadáa òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa ó ní ala unabbi'ukum bi khiyarikum hadithu yìí hadithu sahih ó ní ẹjẹ́ sọ fún yín ẹ̀kí ń sọ fún yín ẹni olóore jù ẹni ẹ̀sánú yín ọlùbálá ya Rasulullah ẹni ìwà níbi sọfà rẹ̀kìyàrùkún àtúwálùkún àmàrà ẹni olóore jù nù yín ni ẹni tẹ́mì rẹ̀ gùn níbòmí pé ìdá sájàdù ìdá ọba balance ni o ó lé jù kọ̀rọ̀ jù ń gbégbèsẹ̀ rẹ̀ lérí gíní lórí ìlànà níbi sallallahu wasallam níbòmí àníbí sallallahu alayhi wa sallam ó ní khiyarukum atwalukum a'mara wa ahsanukum akhlaqa ó ní ẹni tẹ́mi rẹ̀ gùn tíwà rẹ̀ dá ẹni tẹ́mi rẹ̀ gùn tíwà rẹ̀ dá ó lẹ́ni tó lóore jù ní tó túnmọ̀ sí pé abùkátà àwátà jágbà bó la ṣe fẹ́ dá ní ìgbàgbọ́ ẹ̀sìn ìwà iṣẹ́ wa gbogbo àwọn nǹkan yìí kárí pé à ń lo ojú erí wá ṣe rere ni bákan náà nínú àwọn nǹkan tó yẹ káwá mójútó òun náà ní pé àwọn àtàjọmọdé tẹ́láwọn tó jù wá lọ yẹn àṣe káṣe káṣe káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn orí ń bẹ lára wọn ẹni tí àgbọ̀rọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu òun ni àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tá a gbọ́dọ̀ dáútù tó bá sọ òun là níbi sallallahu alaihi wasallam níbi lọ sọ pé al-khayru ma'aka àmọ́ bí báyìí ò ṣe gbà wá náà a mú díẹ̀ ń bẹ̀ ká lọ mọ̀ pé kàmọ́ tu dínú Sudan ìgbà tá a bá fi wíkà àbàbà ní òun àfi ń san ní tó bá ṣe fáwọn àgbà lẹ́nìí ọmọdé ń bọ̀ wá ṣe fún ọ náà lọ́la nínú nǹkan tó ṣe pàtàkì fún wa òun ni pé ká máa pa àwọn àgbàlagbà wa lé ẹ́ ọlọ́run ọba náà padà wá mú àwọn tí ó sàpọ́nlé wọ náà wá tó bá dàgbà Allah subhanahu wa ta'ala ó ní àjàzáwò lè ihsani illa lè ihsan ẹ́ ẹ̀sán ìtẹ́ ni ó bá ṣe eré tí eré náà láti sàn kò sẹ́sàn kan fún wa dáadáa náà láti rọ́pò rẹ̀ Allah subhanahu wa ta'ala bó ṣe ṣe nìyẹn. Bákan náà, ẹ̀rí pé àwọn bàbá wa náà nílẹ̀ Yorùbá mọ̀ pé ah, ẹnìkan nígbà lọ́sà kó ẹ̀fọ́ níta bá ṣe òun náà láti bá. Wọ́n bẹ́nu àwọn àdìs ní pé ọmọdé kan ọ̀dọ́ kan kò ní pàgbàlẹ̀ illa ẹwà rí àwọn ọwọ̀ ipọ̀ nínú àwọn ọwọ̀ tí a mọ̀ fáwọn àgbà tàùkírùhú wá ìkọrọmùhù ká máa bọ̀wọ̀ wọn ká máa sàpọ́nlé wọn nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn nínú wọ àgbà ò pé ká máa wọn ká máa wa ká fún wọn ní eléyìí inú aládà nẹ́bì nínú ìlànà nẹ́bì òun lọ́wà ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam nínú àmì àwọn òròyìn tẹ́lẹ̀ fi ròyìn nẹ́bì ni pé àwọn nẹ́bì a máa sàpẹ́lẹ̀ àwọn àgbà tàádẹ̀ mú àwọn ẹ̀sàmpù wá ẹ̀rì kẹtọ́ àjọpá nẹ́bì náà ló tún sàdédé máa kama pàgbà lé olúwa ló fi ránṣẹ́ sáà nígbà Muhammad sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam afáwà abdullahi ibn abbas ó lẹ́nìkan da a shaykhun yuridu nabiyya sallallahu alaihi wasallam fa'afta alqawmu an an yi wa tẹ́ẹ̀hù láà ó ní ẹnìkan dé àgbàlagbà ni àgbà ni ó wá bèèrè ànẹ́bí ah, nǹkan kankan ó láwọn èèyàn wá wọ́n fà sẹ́yìn wọn ò tètè àtẹ́ǹdì ẹ̀ dáadáa wọn ò tètè wọn ò gbà láìkún ó ẹ́ báwọn èèyàn ní ṣe nífà sẹ́yìn ẹ̀fà kọ́lá nàbí yóò sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ là níbi ń da padà pé laysa minna man àwọn àgbàlagbà bákan a ìmá sọ̀rọ̀ sí ìbò mọ̀mẹ́látí kí yọ máa jẹ́ kí ìbálò bí yọ bá sọ àgbàlagbà sọ̀rọ̀ ni èyàn fẹ́ ṣe ìṣesí kan sí wọn ni kí yọ jẹ́ kó dáa ọ̀rọ̀ dáadáa ìbálò dáadáa a ní pẹ̀lú àwọn àgbàlagbà nínú wo àwọn àgbàlagbà nínú Islam òun náà ní pé kó tún àṣepọ̀ rẹ̀ sí wọn ṣe tó bá bọ́ àgbàlagbà sọ̀rọ̀ ó lẹ́kọ̀ọ́ ẹ̀rì wọ́n yìí so Yorùbá lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n yìí so ò lè bọ́ àgbà kódà tágbàlagbà bá ṣe nǹkan kan tó wá bí ọdún tó bá lejú Yorùbá gbà pé o ti sẹ́ o ti tẹwọ rẹ̀ mọ́lẹ̀ kó ló ti ṣàìdá sí kódà tó bá fẹ́ béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gbègbà ọ̀kan ní béèrè kọkàn máa sọ̀rọ̀ láùláùláùlá bó ti já sí pé láwọn abala bí tí Islam ọba ti kọ nǹkan fún wa àìdá aládà kọjá mẹ́ àlẹ́rọ̀ akọtíra lórí ìrìsálà lórí wa ìṣesí wa tá ń bá lù láwùjọ táwọn èèyàn àgbàlagbà ìsì sí ọ̀ àìkòṣe àgbàlagbà ìjòkó kọmọ dá kọjá àgbàlagbà sọ̀rọ̀ kọmọ jọ́rọ̀ mọ́ lẹ́nu àkọmọ ọfẹ́ fèsì ó sọ pẹ̀lẹ́pẹ̀ ọgbọ̀rọ̀ mọ́ ikú wájú àgbà lọ wà kódà tí ò bá lágbára tó lè fi mú ọ rántí ọlọ́run ọba tó ṣe kíní yìí ní ìyọ̀ǹda tó dẹ̀ ń gbé e kalẹ̀ lófin táwọn fi bára wa lò àdánwò lè ṣe á jẹ́ kí ọ̀rọ̀ wa kó máa ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tó máa nú àpọ́nlé dání tó máa múfẹ́ dání tó máa mú ìṣe dáadáa dání láàmà sọ pẹ̀lú àwọn àgbàlagbà torí pé ìyẹn ní ń bẹ ìpínú ìpìlẹ̀ pé yẹn ń pọ́n lọ́wọ́ ọba lè ní ìbẹ̀nú àhàrí ó ní inna min ijlalillah ikrama dhi shayba ikrama dhi shaybatil muslim ó ní nínú ìgbọ́n ìgbí ọlọ́wọ́ ọba tóbi nínú ìgbí ọlọ́wọ́ ọba tóbi ìkọ̀rọ̀mà bí iṣẹ́ ìgbà tí wọ́n kí wọ́n máa pán ẹni mùsùlùmí abewú lérí kí wọ́n máa pán wọn lé hadithu yìí Sheikh Al-Albani wọ́n hasana ẹ̀ láti mọ̀ pé yes inú àwọn nǹkan tí ó ṣe pàtàkì ni bákan inú àpẹẹlẹ náà dẹ̀ ní kí òkúnlẹ̀ náà wà ogun ẹ̀kùn ìsáàmù ni ò gbà wá láyé rẹ̀ tó wá gbé ìsáàmù bá yọ̀ǹda àwọn náà ni akàkùn àgbà tí ìsáàmù ò yọ̀ǹdẹ̀ àníkà ẹ̀kùn bákan náà bádìwúhú bí sẹ̀rẹ̀n àgbàlagbà tó bá ni ìwọ lọ bá ń bẹ̀ ni bádìwúhú bí sẹ̀rẹ̀n bẹ̀rẹ̀ láti sálámà sí ó bẹ̀rẹ̀ láti sálámà sí pé assalamu kódà kọjọ pé á ah, òun ló gùn nǹkan sálámà sí òun lọ bẹ́ òun lórúkà òun lọ ẹkú kí mi náà lọ dẹ̀ bá sálámà sí torí pé inú kò sàpọ́nlé ẹni ó wá ju sálámà sí ni bó ṣe pàdé rẹ̀ ọgbọ́n pàdé rẹ̀ ah, Eh, eh, ṣe yára ṣe dáadáa pẹ̀lú rẹ̀ tújúká pẹ̀lú rẹ̀ ẹ́n sálápá ń tètè kó ètè lọ pàdé rẹ̀ bìkúlẹ̀ adẹ́bìn wàwà kọ́rin pẹ̀lú gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn máa ń lò ẹ̀kọ́ ní ìdíkẹ́ ọbẹ̀ rẹ̀ gan tó mẹ́gbá èlé ah, ti pẹ̀mílẹ̀ ó rẹ̀ lómi ìgẹ́nú àwọn tí àwọn tó kéré sáwà yìí tẹ́lú mi bá sàkún ah, àpọ́nlé yàtọ̀ sí kádọ̀bálẹ̀ òun nínú gbogbo èdè gan wọ́n èé pé rẹ̀sẹ́ẹ̀tì pẹ́tọ̀ ẹ̀yẹn bá ti ní rẹ̀sẹ́ẹ̀tì ẹ̀yẹn wá sọ pẹ́tọ̀ ó ti dọ̀bálẹ̀ ni ẹ̀rẹ́bẹ̀ẹ́ ni Yorùbá náà sọ pé ìkúnlẹ̀ sí wà lọ pé wọ́n láìkẹ́ gan <laughs> wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gan torí eléyìí wọ́n fẹ́ lè sọ di pé ènìyàn níwà àmọ́ létà wọ́n máa ń padà mọ̀ ìpé ó yàtọ̀ ẹni tí ọ̀sẹ̀ òtún alọ wá lọ òtún alọ yẹnjú rẹ̀ gbà bàbá kò rí bẹ́ẹ̀ bó ṣe rí ni eléyìí ti ṣàfihàn pé èèyàn ó lápọ̀nlé fún mi ọ sọ̀rọ̀ láuláu ìwọ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má bínú ó dẹ̀ tún ṣẹ̀wọ̀ ni tó wọ́n àdígbò ń sọ pé kọ́mọ́ bínú lẹ́nu sọ pé ẹ̀yin lẹ́sẹ̀ ó tún tún ṣe ó tún ẹ̀hẹ́ tó bá yẹ pé ẹgbẹ́ rẹ ni ọmọ tó ti sọ sí i so àwọn ọ̀nà ìtàmọ̀ fi pàwọn àgbàlé nìyẹn àti rọ́mí wà ìjìláàlì a gbé wọn tó bí balbi kulli ma'ani taukir wa ta'zim àwọn ìgbéyàn tó bí ìṣèyàn ní ìwọ́ tèyàn afún àníbi sallallahu alaihi wasallam ó ní yusallimu sagira ala al-kabir ẹni tí ó kéré ọmọdé yóò mọ̀ sálámà ságbàlagbà oníọ́kọ̀ bẹ̀rẹ̀ sálámà asáwáríkù ẹwé àgbàlagbà gan nílẹ̀ Yorùbá gan yóò ti máa wọ ọmọdé pé tí ó kì í tó bá lọ tí ó kì í wọ́n bí báyìí ọgọ̀ ọdẹ gọ̀ náà káìpé àwọn ayé ìjọ òní ó kọ fún kò náà kó lá ọmọ tó tí àbí máa lọ kò tó ní sọ fún kí ló ṣe tí ó sọ pé ah, ìrìn sára èkì ìrìn ọ̀yá kì mí sí ó jẹ́ pé àgbàlagbà náà gbọ́dọ̀ ṣàánú ọmọdé so wọ́n mọ̀ retí kó kí bẹ́ẹ̀ ni ìsáàmù náà ní kọ́kọ́ kí wọn ìsálìmù sọ̀gírà alálkẹ́bìr ẹ́ kò sí nínú ẹ̀ afṣọ́rọ̀ ìbá wọn bá ní ìbá ẹ̀yàn ẹ̀rẹ̀kà àwọn oníwọ̀ ìfún ọmọ sálámà yọ̀rọ̀ adẹ́ sálámà kọ́ máa lọ wọ́n ní twitter àgbàlagbà báyìí yóò twitter àgbàlagbà pẹ̀lú wo kọjọ pé èèyàn àwọn ni wọ́n rí ẹlẹ́ ń rò pé wọ́n ṣe nǹkan kan èèyàn kọ́ ṣe sí wọn ní ti dáadáa ní ti bọ̀wọ̀ wọn òun ló padà máa mọ̀ ẹ́ká ah, ọ̀pọ̀ mẹ́lẹ̀ ni ni wọ́n ti tó ṣe fún ẹ̀yẹ àmọ́ ìṣàgbà lówó tó ṣe ká máa ṣe ẹ̀sánù ẹ̀kẹ́tọ́dì tàbá fẹ́ bá gbàlagbà sọ̀rọ̀ agbọ́dọ̀ mọ orú ahọ́n ta lò agbọ́dọ̀ e ọlá kọ́lẹ̀ lábo ẹ́ àmọ̀bọ́yá kọ lálùfà gbàràgbà bá rẹ̀ lọ amú so àwọn tó mọ̀ tí wọ́n tó mọ̀ yí bẹ̀ yẹn so ó lè yí tó lé ó lè tí ó lé àgbàràgbà bóyá wọ́n rí kó tẹ́mọ́lẹ̀ wà ah, èmi lọ tẹ́mọ́lẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́ ọgbẹ́ pẹ̀lẹ́ náà lọ sí pẹ̀lẹ́ yẹn ò dá fàgbàràgbà ara ẹgbẹ́ rẹ ni ah, pẹ̀lẹ́ òun náà ní káàkùn kankan àbágbàlagbò ni ẹ èmi lọ sọ báwọn fún kódà àgbàlagbà míì tí ò bá láàánú yóò bẹ̀rẹ̀ sí ṣépè ní yóò tún aràn sílé ògbúrú eléyìí agbọ́dọ̀ ti kọ́ lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ ti mú mọ́ ẹ̀kọ́ táwọn fi bá àwọn àgbàlagbà lò ẹ́n torí pé ọmọ mi ọ́nà ọmọ òsèlú ń kó kúmọ̀ báyẹ ọmọ mi àìmẹ́yà àgbàlagbà mi tó ti sọ̀rọ̀ sí bàbá ẹlòmí tó ti sọ̀rọ̀ sí ẹlòmí nígbà tí ò fi àgbàlagbà yẹn sí kò bá bẹ́ẹ̀ àti kò yẹ eléyìí nídìí kí a sọ́ra ṣe ká má baà kó sí irú ẹni tó ti jàǹbá irú àwọn àgbàlagbà abẹni tó yẹ kó wù gẹ́gẹ́ ní jẹ́ sábà di wípé wọ́n fi ń bú ìyá rẹ̀ fi ń bú bàbá rẹ̀ ká bá ṣe máa bá wọn sọ̀rọ̀ bákan náà nínú àwọn nǹkan tátù máa lò ní pé respect fún ọ̀rọ̀ gbólóhùn tá máa fi pè wọ́n yàámi bàbá ò àmàmà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ inú àwọn ọ̀rọ̀ tẹ́rẹ pé fóònù bá ń gbọ́ ẹ́ o pé pẹ̀lú ọkọ ọmọ rẹ̀ o pé pẹ̀lú màmá bó jẹ́ sàtítí ẹ̀ sára rẹ̀ ó sàtí ní màmá bàbá gíníkà ó sàmú àwọn ọ̀rọ̀ àpọ́nlé àwọn pípẹ́ àpọ́nlé àdàpẹ̀ àpọ́nlé ẹ̀ omu ọ̀pọ̀ láàrin àwọn sọ̀hábà kákàmú kan Abdurrahman ibn Auf rọ́jọ́lá àní nígbà tí wọ́n wà lógun ogun Badr yìí ni wọ́n yanjú Abu Jahl wọ́n yanjú ẹ̀sì lọ́lọ́wọ́ bá ti mú fàánà hábẹ̀ ilẹ̀ ọmọ níbi ọ̀kan àwọn akọ̀tàn ó ní law ó ní tí gbogbo àwọn ìjọ bá àwọn eléri bú tí wọ́n wá àbújá làwọ́ gbé kalẹ̀ àbújá lì yóò tó borí wọn àbújá ṣe wá ya wèrè tó àwọn ọmọdé lọ́lọ́run ọba ọlọ́run páńpẹ̀ ìsìn ni ṣógun bá dẹ̀ àwọn ọmọdé yìí wá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó sáfú àwọn kéékèèké ọ̀kan dó lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ àbúrámọ́ ni búnà wọ́n fún ah nítorí dẹ̀ ń ẹgbẹ́ àwọn akíkanjú àwọn akọmi lòun fẹ́ dúró sí tí wọ́n ní fàlẹ̀ ìkanná ah! àwọn tó ń dúró sáàrin yóò kò bá mú tó sáwọn kéèkéè yìí ọ̀kan wá sọ̀rọ̀ ká kọ́kọ́ wá sọ̀rọ̀ pé yam ẹwù àpọ́nlé táwọn sọ̀hábà ń fún àgbà wọn yam ló pe abdulhamid bin ọ̀kan náà àwọn alákatakítí nínú àwọn aburú tó ṣe àwọn gulat bóyá gulat tẹ̀jẹ̀rẹ́ bóyá gulat tẹ̀kfír láwùjọ wa òun ní pé wọ́n èé wọ́n ò ní sáàtìlẹ̀ tẹ́lá kánàgàwó tíra tán kánàgàwó tíra dáadáa kádẹ̀mọ̀ wọn ẹ̀rẹ́ ni pẹ̀lú téèyàn bá kà mọ́ ọ̀kan ti sọ láwùjọ yìí rí gbà kò sí kí wọ́n pè ń bọ̀ dáa bí àǹtí nínú Islam náà àgbákò àgbákò ẹ̀sìn ni tí èèyàn bá ti wò pé àdísì méjì mẹ́ta tó ń ká gbogbo tá níbi sọmọ náà títí ṣe wọ́n náà tó àìgbọ́ kan rí nínú wá sí alcohol tí ètí tó mú jálàdí kan sáfà rẹ̀ ṣeun sọ pé bú àti e, èpè àti ọ̀rọ̀ e, e, tí lọ láwùjọ lásán àti yẹ̀yẹ́ ẹ̀fẹ̀ tó ti ń gbọ́mọ ó ti kà gbogbo àdísì làwọn ti kà tán kò rí bẹ́ẹ̀ ìsìnbá táwọn àfáà bá tún ṣe ìsìnbá tún ní ìgan ọ̀rẹ́kà áà kìní yìí ó wọlé o tó lè kú dànù ó lè kú dànù gbà áà ah, mashallah ẹ lọ wo àwọn ṣòro èyí tí ṣípadà ti ṣe kàlàlámà Muhammad Salih Al-Uthaymeen ẹ lọ wo bàbá Sa'idi ẹ lọ wo bàbá Ibn Qayyim al-Jawziyya ẹ lọ wo bí Ibn Taymiyyah tí ah ó dẹ̀ tó máa tọrọ ọmọ ọ̀n ká ní ó tó tọrọ ọmọ nígbà ọlọ́run dákùn mi so wọ́n ní àbàmọ́sùn náà fún sọ pé òun ò gbèrò pé òun dúró ti orú àwọn èèyàn báyìí nígbà tí bá sọ pé orú ah, àwọn òun kan ní ó ní ah, fọ́ ìrẹ́ ọ́nkù wa sẹ́mi tẹ́tẹ́ bá pèèyàn ní ọ́nkù àbúrò bàbá ẹ̀bẹ̀ ẹ̀gbọ́n bàbá ní jẹ́bẹ̀ ó fi ṣe lè dé bá bẹ́ẹ̀ àbíbí kí wọ́n sọ pé bàbá ò lọ́dọ̀ tí wà lè ní bóhun ṣe ṣe nìyàn rẹ̀ṣẹ́tì ní tí kò mú kọ abdulhamid bin ahaf ní sáwà mọ̀ sí àmù ni oníyà àmù àtàrífà àbàjá tó ọmọ àbújá kútù náà máa mọ́ mọ́ ọmọ hajjátùka ilé abna akhi ẹ̀yọ̀ náà tó á pè ń pè ọmọ rẹ̀ pé ìrẹ ọmọ ìyá mi ìrẹ ọmọ ọmọ ìyá mi ìrẹ ọmọ tí ọmọ ìyá mi bí ẹ wo ọ̀rọ̀ ìfirẹnisípò tó yẹ ẹgbẹ́ lọ́rọ̀ tí a nà tó bá ní bàbá ọmọ ti tàkúnlé ni ní ti ti ah, mo lè ṣàánú lọ wà ẹni tí mi ò lè fojú rẹ̀ náà lọ́wà ọwá ní kí ló ní gíní bùkátà rẹ̀ sí ó ní ẹ̀rí kùbírùtù annahu yasubbu Rasulullah sallallahu alaihi wasallam ah ó ní tí mo gbọ́ tó bí mi náà ni pé wọ́n ní mo ń bú ànábì sallallahu láyé rọ̀ àìtù láyé fárikù sàwádì sàwádàhù hátà yàmútù àjàlmìn ó ní tójú bá kànjú kò ní yẹ kò ní kó ń bẹ̀ tí a yóò fi kú sí wa ikú gbóná ní òkú ó lẹ̀ sí wíhun náà lọ́lọ́n padà sí fún àwọn bí tọ̀hún ṣe wí tó dákẹ́ ní kejì náà wí nígbà tó kejì náà wí tọ́ kò sí wàhálà tí bá dọ̀hùn <laughs> orí bàtà wọn adé ojú ogun bá dìrì yẹn òun á pa mí èjì pé ẹ wá ẹ̀yìn ẹ̀yìn nù ewu àgbàlagbà ó tó ágàn nà fásitì ọgbẹ́tọ̀ ṣé bí ẹ̀yìn nìyẹn àbí ẹni tẹ́ ojú bá kojú yóò kú sí kò sí wàhálà òun nìyẹn àwọn méjèèjì sọ agbárí ẹ̀ka yìí nígbà tí ojú ogun le àwọn méjèèjì wọ́n sọ agbárí ẹ̀ka ìwọ́n kàrùkú àzọ pé èmi mọ́ pa àtọ́ náà lè mi mọ́ pa nígbà wọ́n gbé rọ́dà níbi àníbi náà méjì lọ pa so intakànfẹ́ yà yọ ló ń bẹ̀ òun ní pé respect tí wọ́n ṣe fún Abraham náà ó ń tọ́ka wa sí pé ìpín àgbàlagbà tí yẹn mọ̀ ìpín ẹni yìí lọ́jọ́ lérí ó tẹ́gbẹ́ bàbá mi òkàn ní lákọmọ lérí kódà mọ́ fowókọmọ rẹ̀ pé respect ẹ̀ sàpọ́nlé pẹ̀lú ọ̀rọ̀ ìlọ́pẹ́ ọkàn máa ṣe jàújàújàújàújà onítúmà eléyìí ní ó ní nǹkan ló ṣe níwájú ọlọ́run kàmọ́rò wípé muhammadu wa ìbálò wa síra wa ó ti tán láàrin ara wa síra wa náà nìyẹn tó bá ṣédé òṣédá bó òṣédá òṣédá nóò gbogbo ẹ̀ lọ́lá kọsílẹ̀ ó dẹ̀ lẹ́sàn ó ní reward àwọn aláyàká tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kádẹ̀ sí dáadáa lélẹ̀ torí pé nígbà tí wọ́n bá sì ṣe ń sìn tí ó ti àwọn àgbàlagbà gíragíra àwọn tí ń bọ̀ alẹ́ àwọn kọ́kọ́ máa kọ lára rẹ ná àwọn kan bá bọ̀ alẹ́ yìí rẹ tó lóhun tó fi sẹ̀sán fún ọ. ẹ̀yìn bá lọ́nà bá débẹ̀ kí láwọn náà ṣe fọ́ wọ́n mọ̀ nà ń pàṣán bí ọ̀nà ṣe ṣe gíní lọ́nà ṣe nà àwọn kan pàṣán ni. tẹ̀gbìmùhù filikala nínú wọ̀tá fáwọn àgbàlagbà òun ni pé a máa tá a bá jọ fẹ́ sọ̀rọ̀ káíkọ́ àjọ ń lọ́bì kan pẹ̀lú àwọn àgbàlagbà bájọ débì kan àwọn láfọ̀rọ̀ sí lẹ́nu àbàbá ah, ìsinmi bó ti rẹ̀ pé tí wọ́n bá fẹ́ sọ ó fẹ́ dájú tí wọ́n lọ ah, táwọn bá wá ṣe tàná zulu fún ọ pé ọmọ tó ṣẹlẹ̀ lérí ìjòkó ah, yìí ah <laughs> mo ti bá kọ́dà kágbàlagbà yẹn ó mọ́ lówó tó ẹ ọmọ nípò tó ẹ fún un lápọn lé yẹn ìsáàmù ló gbé wá bẹ́ẹ̀ ó ní sáhàlùbọ̀nà àbí hazma ó ní abdullah bin sahal àti mu'ayyisa wọ́n jáde lọ sí khaibar wọ́n sọ fún mu'ayyisa wípé Abdullah ó kú ọ̀kanú àwọn sọ̀hábà ni ó kú wàtúrí ha fi fàkírí àwáyìn wọ́n tún lọ jù sómi ah! àwọn Yahudi bí eh, Mahayisa bó ṣe lọ bá àwọn Yahudi nìyẹn ó ní àǹtún wallahi qatatumuhu qalu ma qatalnahu wallahi ó ní mo fọ́lọ̀ bùrà yìí lẹ́pọ́mọ̀ yìí àwọn náà kan pa ẹ́ mọ́sà ti lọ bá ó padà lọ mọ̀háyísọ̀ òun àtọmọ̀ ìyá rẹ̀ òwẹ́yísọ̀ òwẹ́yísọ̀ yìí ó jù lọ abdulhamani ibn sahal ọba lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọba lọ wọ́n lọ bá muhammad sallallahu alaihi wasallam á fẹ́ sọ̀rọ̀ mọ̀háyísọ̀ yìí ẹ̀rí òun ní ẹni tó jùlọ ń bẹ ní kalẹ̀ òun ẹ̀rí wà Abdullahi bin Sa'ad fàzábàdì yatakallam torí pé òun lọ bá Nabi sallallahu alaihi wasallam láti lè sọ̀rọ̀ àmá Nabi sallallahu alaihi wasallam ó wá sọ pé kabbir kabbir òun fẹ́ kí òwe yìí sọ kó wọn kọ́ sọ̀rọ̀ kí Abdullah ibn Sa'd kó wọn mọ́ sọ̀rọ̀ nítorí pé àgbàlagbà ni òwe yìí sọ àníbi sallallahu alaihi fẹ́ kí àgbà ọkọ̀ sọ̀rọ̀ ó ní kábìr kábìr ẹ̀págbàlé àwọn àgbà tàbágbà lórí ìjòkó àbábágbà níkàlẹ̀ ká jẹ́ kí àgbà ó sọ̀rọ̀ ṣẹ́nà wípé àwọn méjì àwọn mẹ́ta ni ọ̀rọ̀ yìí a ní mọ̀háyísà àti hùwẹ́yísà hùwẹ́yísà yìí òun ló ju mọ̀háyísà lọ mọ̀háyísà òun fẹ́ sọ̀rọ̀ òun fẹ́ gbẹnusọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Khaibar láti lè fi rinlẹ̀ pé wọ́n pa èèyàn kan síbẹ̀ bẹ́ẹ̀ ni ànábì sallallahu alayhi wa sallam ó ń sọ fún wọ́n ayé sọ pé kó jẹ́ kí òwe yí sọ sọ̀rọ̀ torí pé àgbàlagbà lòun jẹ́ ó jù ú lọ ó jù ú lọ lọ́jọ́ eré kò túmọ̀ sí pé ojú ahoro fún tó báyìí ẹlòmíọ̀mọ̀ gẹ́jẹ̀ ẹ̀ afturan ṣé ẹ lè bí mi lọ́mọ ni kára gbàlagbà kó jù yàn lọ ọba ní kò lè bí mi lọ́mọ náà ẹgbẹ́ 50 years òun òun náà ti bẹ́ wọ náà ẹwọ ah, ẹwọ kí ọmọ jùyàn lọ kọba aṣọ tó kò ẹjù mi lọ́mọ ṣé Islam mú pé ó tí bá lè lọ́mọ kẹ́ẹ̀ tó rẹ̀ ìsáàmù mú wá báyìí ẹni bá ti jù ní lọ́lọ́jú erí fún lápọ́nlé ẹ̀ tó wọn ọ̀bá ti ẹ̀ sàánù rẹ̀ yáfì ẹ̀ ìwọ ti ẹ́ torí tọ́lọ́run so àwọn àgbàlagbà nú wa tí bá ti jù wá lọ ká máa sàpọ́nlé wọn ká máa fi ojú kéré wọn ká máa lò ìgbésí ayé bí ìgbà tó jẹ́ pé àwọn tí à ń lò lọ yé ọlọ́run ti ẹ̀dá sí tí mẹ́ láàrin wa ká mọ̀ pé ẹ̀san bẹ lórí ogun tí a bá ṣe nínú àwọn nǹkan tí a fi ránṣẹ́ sáà níbi sallallahu alaihi wasallam lórí wà gbà ní àárín yẹn wà Abdullah bin Umar hadith yìí mẹ́nu sọ́rí Bukhari sọ́rí Muslim ó ní ànábì sallallahu alaihi ó ní náà tí mo sùn mú wá lálàá mo rí pé àwọn èèyàn méjì kan wá bá mi àdúmọ̀ akbar min al-akha Allahu akbar àníbi ní ọ̀kan ju ẹnìkejì lọ ọ̀kan ju ẹnìkejì lọ fanawaltu siwak al-asghar ó ní pákò tí ń bẹ lọ́wọ́ mi mo lálàá pé mo rún pákò mo wá lálàá pé àwọn méjì wá bá mi ọ̀kan jù kan lọ mo wá gbé pápò fún èyí tó kéré yẹn fàkí ìlàlí kábìr wọ́n wá ń sọ fún mi pé ìrà níbi mẹ́sìn tó ṣeun kábìr respect àgbà kábìr respect àgbà gbé ifá gbà àgbà ni ó gbé e fún mọ́ gbé e fún kíní o mọ́ gbé e fún èyí tó kéré yẹn kábìr náà òun ni pé ìjẹ́ àgbà inú kan tí a gbọdọ̀ sàpọ́nlé ni ẹgbẹ́ ẹlòmínì yẹn ṣe bí àlàálà níbi là à aláàníbí ọ̀dà bí alẹ́ ìmì àti ẹ̀ o alẹ́ ìmì àti ẹ̀ ẹ́ kìí ṣe wà yìí a máa látà níbi bá lá wáyún minallahi ta'ala ọlọ́run ọba ìrìnsí àtọ́dọ̀ ọlọ́run ọba ni nínú àwọn nǹkan tí ó wá ṣe pàtàkì sí mi àti ẹ́ òun ni ká tẹ̀lé ń tà níbi bá mú wa inú tàà níbi mú wá ní kí ni o ká máa sàpọ́nlé àgbàlagbà ká máa sàpọ́nlé àwọn tó bá ti jù wá lọ ó ní fàkí ìlàlí ìkẹbẹ̀ fàdàfàátúhú ìlàlá akbari minihuma àníbì ni mo wá gbé fí tó dàgbà jùlọ sallallahu alayhi sallam nínú àwọn nǹkan tí ó yẹ kí a wá mú bẹ̀ ni pé àníbì bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ àwọn sàhábà àwọn tàbíìn wọ́n jẹ́ nítorí pé wọ́n máa ń pán àgbàlé wọ́n máa ń sàpánlé àwọn àgbàlagbà nínú àwọn kan tẹ́sí mú wá ní láwọn kan mú wá ní so ká má máa fojú kọmanáìsì àgbà ká má máa ṣe bó ṣe wù wá pẹ̀lú wọn nínú àwọn àpèjúwe òun ni ilé ìtàkà síwájú yẹn bákan náà abdullahi abdullahi ọdọláhàn ọlọ́run lọ sọ̀rọ̀ níjọ́ kan pé عبد الله بن عمر أني بينما نحن عند النبي صلى الله عليه وسلم جلوس إذا أتي بجمار نخلة فقال النبي صلى الله عليه وسلم إن من الشجر لا لما بركته كبركة المسلم أه لما بركته كبركة المسلم أني إذا دعوا النبي صلى الله عليه وسلم àníbí wa sọ pé ah igi kan lálùbáríkà bí mùsùlùmí ló ṣe rí bí mùsùlùmí ni ah ó ní àníbí sallallahu alaihi wasallam wọ́n béèrè pé kí ni igi yẹn ó ní gbogbo àwọn èèyàn náà wọ́n wù pé ah, gbogbo àwọn èèyàn wọ́n sọ pé igi báyìí igi igi ni àmọ́ mo wá dákẹ́ kí ló fà ní pé àwọn àgbàlagbà tí mẹ́lí ní jòkó àwọn àgbàlagbà yẹn ni Abdullahi ibn Umar ló ti jú nínú àwọn nǹkan táwa náà gbọ́dọ̀ máa lápẹ́lé fún òun náà ni àgbàlagbà ẹlòmí ọkọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣà yóò máa tírìtì àgbàlagbà ẹni jùlọ bí ẹgbẹ́ rẹ̀ yóò máa lákọmọlérí yóò kàn máa wà ìwà tó le ìwà burúkú ìwà tí ò tọrọ káwọn tí ń bọ̀ alẹ́yìn owó ìṣeun yóò máa wù sí wọn orí bá wọn bákan náà nínú àwọn ìwọ àwọn àgbàlá ní pé ní o ká máa ṣàdúrà fún wọn ẹ̀mọ́ pé òbí ẹni a máa ń ṣàdúrà fún wọn ni olúwa tó kọ́ wa olúwa ní wà kó rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá wa kẹ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bá wọn náà ṣe kẹ́mi nígbà kékeré ẹ̀rípa níbi sallallahu alaihi wasallam òun náà ní inú àwọn kan tó kọ́ wa òun náà ni ìmọ̀ bẹ lọ́wọ́n ba fún àwọn òbí tó nígbà tó bá mú wa ṣàdúrà fóbi wa àwọn tó jù wá lọ lọ́jọ́ eré náà a ṣe àdúrà fún eléyìí nínú àwọn nǹkan tí ẹ̀sìn Islam ló kọ́ wa ni ìṣẹ̀mí tá ń lò yìí ìṣẹ̀mí tí ó nítumọ̀ ni ìṣẹ̀mí tó ní gbèdéke ni tó mo ṣe á ní gbèdéke yẹn ìbẹ̀rẹ̀ categories ìṣẹ̀mí ìṣẹ̀mí ìṣẹ̀mí àkọ́kọ́ ọkọ̀lẹ̀ á wà ní lílẹ̀ ìṣẹ̀mí kejì agbára ó dé ìṣẹ̀mí kẹta ẹni ọlọ́ba ló débẹ̀ lílẹ̀ ó tún wá onígbé ọmọdé tẹ́ẹ̀ṣẹ̀ bí kí ni ó ṣe yọ wà ní kékeré kò ní ní agbára but tó bá dàgbà kí ni ó ṣe egóde tó bá tún dàgbà dàgbà dàgbà kí ló ṣe yọ padà lẹ náà ẹni tó ti wá wà nípò kẹta òun ó ti pass through ipò àkọ́kọ́ ó ti pass through ipò ẹ̀kejì ó wà ń pọ̀ ẹlẹ́kẹta ọlọ́run fẹ́ ká sàpọ̀lẹ̀ ànábì náà ń sàpọ̀lẹ̀ sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tá ànábì kọ́ ni pé ká máa ṣe àpọ́nlé àwọn tó àkàn ní máa wò ó pé nígbà tó yẹ pé ẹni mélòó náà lọ́jọ́ eré wọn ẹlòmí àni dádì mi ọ̀dàgbà púpọ̀ náà ṣe bọ́mọ kìíní kan ni wọ́n ẹ́n kìíní kan ló jẹ́ pé ààrẹ ló sọ wọ́n dìbá yẹn so ó pọn bàbá rẹ̀ lé kò bá jọ pé ọlọ́ ń fún lówó oúnjẹ kò bá jọ pé ọlọ́ ń tọ́jú ẹ̀ nǹkan tí Islam tó fẹ́ ká ṣe fún wọn nìyẹn bákan náà ìwọ ìjẹ́ àgbà ó wà categories ni àwọn àgbà kan bẹ wọ́n ní ìwọ̀ tó pọ̀ lé wọn ni àgbàlagbà ó tún wa atu ń gbé ó tún jẹ́ mùsùlùmí gbogbo ń taa sọ ẹyọ kan yẹn lóníwọ̀ rẹ̀ lọ́tọ̀ ìwọ̀ jóbi ìwọ̀ jágbà ìwọ̀ alábàgbé ìwọ̀ kò jẹ́ mùsùlùmí ìwọ̀ mẹ́rin lòun nìkan tó tàbá wá rágbàlagbà tó jẹ́ pé kìí sòbí wa àmọ́ ẹbí wa ni oníwọ̀ jẹ́bí ó tún ajọ́ ń gbé oníwọ̀ alábàgbé ó tún jẹ́ mùsùlùmí oníwọ̀ ó tún ní ìwọ̀ ìjẹ́ mùsùlùmí gbogbo ẹ̀ lápọ̀rọ̀ pàpọ́nlé ẹ̀ ẹlòmí wa ń bẹ tọ́ pé àgbà ni àmọ́ kò ṣe mùsùlùmí àwọn ń gbé á fún ní ìwọ̀ ìwọ̀ jálábàgbé ìwọ ọ̀já gbalagbà so ó ti wá kéré pin ọwọ́ alágbàlagbà ń ta òtẹ̀ ẹ̀mọ́ bí ó ti wá kódà kò tó á rí pé kìí ṣe mùsùlùmí wàá tẹ̀ kọ́kọ́ rẹ̀ Islam fẹ́ ká ni àkànnímọ̀ lògbé sí ayé lọ a máa wá wú o pé afṣọ́rọ̀ ṣe bí ṣe ìtàbùkù àgbàlagbà káwọ máa ṣe ti wà bẹ́ẹ̀ káwọ ṣe ti wà nítorí títọ́ lọ́wọ́n bá nípinú ìwọ̀ ìjẹ́ àgbàlagbà tí òjìtẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe bàbá Abubakar Siddiq radiyallahu anhuma kọlọ̀bà kọjọ kọba yọnu sí wọ́n pè ní rọ́jọ́lá àmì ó gba islam àmọ́ ní ọwọ́ bẹ̀rẹ̀ lézé islam kò sí islam ní fatu Makka fatu Makka ìní Abubakar Siddiq ọwà mú lọ bá níbi Muhammad sallallahu alaihi wasallam bó ṣe yọ sí àníbi báyìí àníbi ni ah láwọ́ àkọrọ̀rìsà sheikh ti bẹ́ẹ̀ tí yí láàtẹ̀ iná ah ah rí Abubakar ò tún á wá ó bá ti fi sílé ká lọ bá wọ́n ni Allahu bàbá yìí àbálọ àbábọ̀ nínú tàun ó padà juwọ́lẹ̀ fún Islam àwọn àfáìsì wá fayọ pé nínú tó súnmọ́ jùlọ ní pé ẹwọ̀rọ̀ tàn nẹ́bì sọ ẹlòmí tó gẹ́lẹ̀ tẹ́ ní sí mẹ́fẹ́ àwọn àgbà ẹ̀ bó orí ṣe náà ni káàbọ̀ ẹjù kó yóò máa wá ṣe bí ẹni tó yóò jọ pé gbogbo ilé ayé ní ó tẹ̀ àgbàlagbà àwọn èyí tìrìtì àgbàlagbà báwọn fàárí mọ́jẹ́ ó fàárí rẹ̀ ọ̀pọ̀ gbogbo kò tọ́lọ̀ bá yàn sí mọ́ wá rẹ̀ mọ́ ṣe mọ́ tánkù-tánkù mótómótó mọ́jẹ́ ó wà ní ṣe ṣe torí pé tí ẹ̀ bá ṣe mótómótó ọlọ́run ọba máa ń jẹ nìyẹn yà pẹ̀lú pé yọ́ a níbi ní àwọ̀ bá tẹ̀ sí kí bàbá yọ wà ní ká lọ bá pẹ́kú kí bàbá yìí àbáṣe sí tí kìkàrà ní àwọn lórí káwà boy dàtí àwa èmi àti bàbá mi a ní bùkátà sí wà níbi àwọn alá ní bùkátà sí ti mẹ́ lọ́wẹ́ àbálà àbábọ̀ ń gbà tí bàbá yẹn gbà Islam àwọn àfáà sọ pé gbólóhùn àpẹẹlẹ àtàpẹẹlẹ tà níbi Allah wọ́n ní ọwá gba ìsìláàmù easily so àwa tí a jọmọ kéwúta tó fẹ́ ṣe dá wà ẹ jẹ́ ká mú àpọ́nlé àgbàlagbà ká mú mọ́lú tó bá fẹ́ kọ́lọ́wọ́n ọbọ̀ jẹun yà ẹ́ wọ́n máa tẹ àwọn àgbàlagbà pàtàkì tó láwọn àgbàlagbà tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n máa rántí pé wọ́n náà ń bọ̀ wá sí kò yẹn jọ kan bí wọ́n ṣe wà léni láwọn náà wà lánàá ẹ́ bó ṣe wà léni báwọn náà ṣe wà lánàá ni àmọ́ ọba tó wá ní káwọn dàgbà tí ó wà ní èwe ìsàpọ́nlé tó ọ̀nà òlè rápọ́nlé àti àwọn nǹkan tí wọ́n pè lápọ́nlé ẹ wo gbólóhùn tá níbi sọ sí ọ́n láàrín kúnlẹ̀ fún àbúkọ̀ àfààní ó kúnlẹ̀ fún un àwọn gúlò ní ká ẹ̀bá ti náà sẹ́pẹ̀ ní àẹ́sì ní kí n wá èyí lẹ́ tó ń wá ẹni yóò ti wò ká kí ni tún wá ọwádé ọwá kúnlẹ̀ fún kí ló tún fẹ́ jẹ ẹni orí ó gbé nǹkan dání ó ti lọ gbà ó ní àánú ẹ̀yẹ̀ ọfẹ́ wọ mọ́rúwá ó ti sanwó rẹ̀ gbà mọ́rúwá ẹmọ́gbò lọ bàbá ẹ̀fọn kéjì tẹ́bá 1000 àwọn àpọ́nlé gbólóhùn àpọ́nlé ó dẹ̀ ní ah, ẹ̀rọ àṣà ọlọ́run àti sọ yóò kíníkíní kan ah, ó ẹ̀pẹ̀lẹ̀ ẹkùnjọ́ mẹ́ta ó ti satisfy inú rẹ̀ ọmọ nígbà lélẹ̀ ọmọ mi ń bẹ̀tẹ̀ pé fámílì yóò mọ̀ báyìí àwùjọ ti bàjẹ́ òun náà mọ̀ pé wẹ́ kí láwà ṣe àwọn ọmọ ìgbà ní ẹ̀ táìmù táwà ní táìmù táwà kọ́ ó kọ́ lẹ́kọ́ ní fámílì yìí ni wá kìí sí láwọn ṣe máa ń ṣe ọgọ̀ kó ṣe rí mi ẹwà ti pè mí pé àdádì ẹ̀pẹ̀lẹ́ ẹjọ́ mẹ́ta ọ̀yà máa lọ tó bá dijọ́ mi ni kọ́ láti kékeré lójó gọ̀dẹ́jọ́ tó wá so àwọn nǹkan yìí n tó bá àwùjọ jẹ́ ní pé àìpé rẹ ní sákèsí mọ́ ìfojú fo àwọn nǹkan bí ìgbà tó jẹ́ pé nǹkan yìí ò nítumọ̀ ló padà wá lọ ṣe fún àwọn ẹlòmíì tó ẹkún ó sóre fún rẹ̀ á tọmọtẹ́ ń wí ni ó lè gbọ́ gan abẹ́rẹ́ bí ṣe ń ṣe ni bí ṣe ń wò bí ẹranko àwọn tó bá ti kọ́ láti kékeré yóò ti mọ́ tó ẹgbẹ́ tó pé ah, eléyìí lẹ́kọ̀ọ́ ìtí islam gbé wá ní tàbá ṣe àpẹ́lẹ̀ tí wá náà ní yàtọ̀ fún bá lẹ́sàn wájú ọlọ́run akọmọ jàǹfààní ẹ̀ láyé náà bọ́jẹ́ tí wá sọ pé títàgbà báwo àwọn náà ti mẹ́bí tí wọ́n fi ìyà rẹ̀ sí yóò kàn máa rí pé ìyà kan máa ń bá wọn nípa kí ló wá ń ṣẹlẹ̀ báyìí ayé yìí máa le gan ìwọ ló fà á lè gbogbo àwọn tó sànú rẹ̀ ó ti ṣìwà òṣìwọ̀n àwọn náà wá àwọn tó bá mọ̀ wá wù àwọn náà máa ronú pé ah, la fẹ́ fi dáadáa wò la fẹ́ ṣe fún lágbájá náà kí la fẹ́ ṣe fún lágbájá tó fi mọ̀ pé a nífẹ̀ẹ́ hàn ọ àmọ̀ bẹ́nu àwọn ẹni àpọ́nlé torípọ̀ náà páwọn èèyàn lé òun páwọn àgbàlagbà lé nínú àwọn àríṣẹ́ mà tèmi rí níbi nípa ọlọ́run ọba ní pé tẹ́lí gbogbo ẹni yóò tí ì bá máa pa àwọn òbí ẹ̀ lé tí ì pa àwọn àgbàlagbà tẹ́rí ó lè máa ríbi jẹ ó lè máa ríbi mú ọlọ́run wà yọ àṣà àpọ̀ ipò láàrẹ̀ àwọn èèyàn náà ní máa fáwọn náà lè ló máa gbà ah, kí ló ń ṣẹlẹ̀ náà àwọn èèyàn kan sáà máa ń já ránkì ní wọ́n máa já ránkì rẹ̀ àwọn tí wọ́n yẹ kúrò ní high rank ó ti já kàmọ́ tó dínú tó dán ni kò mójútẹ́kọ̀ọ́ ó mójútẹ́ àwọn sáwísáwí tí máa àwọn àfáà tí máa ń pariwo tí aláwọn ṣe àsíkiri tó ń bá kí ń gbèsè ayé rẹ̀ nìyẹn wọ́n wá àwọn èṣù wá tàn wípé ó ti ju bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ nígbà sí wa wúsá àwọn ìyá rẹ̀ sí ìyá rẹ̀ sí bàbá rẹ̀ sáwọn àgbàlagbà wọ́n bá tún pé onímọ̀ jùzúbù ni àwọn tí máa ń ya wèrè nínú ọlọ́run àwọn àtà àwọn ìyí tẹ́ bá sọ̀rọ̀ sẹ́rí kankan mo rí lára tọ́lọ̀ ń fún ní pé nínú ìdí àjẹ́ tọ́lọ̀ ń fún gbà ọlọ́run òjò ní kankan báyìí kọ́là lójú àwọn kéékèèké kù lápọ́nlé kéde ẹwẹ́ ìwù tọ́jọ́ tí o kọ́là kọmọdé ọmọ mọ̀ rí tí wọ́n bá rí ní ìsìn ta ni jára ń kẹsí ah ọ̀la ah ìyẹn ilé ayé o bọ́lọ̀ ti kọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ láti kékeré nìyẹn ìwọ tí ọlọ́run bá ní ọba àwọn ẹbí dáadáa pàdé tí wọ́n rí ọ lórí dáadáa lórí ìsàpínlẹ̀ àwọn àgbàlagbà ó kú eríire o kú eríire o torí pé nǹkan yìí sọnù láwùjọ gan ó dẹ̀ kóyàjọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn so especially níwájú ọlọ́run especially níwájú àwọn ẹ̀dẹ́ nìyàn bákan náà wọ́n tún so kọ́ ni bí kódà kí wọ́n mọ̀ pọ́n wọn lélẹ̀ ní tí ó dà ti ń ta àwọn àgbàlagbà kan lójúmọ́lẹ̀ lọ́nà àbòsí kọmọ́wọ́ rí torí pé ń jọ́ mi ń bẹ bóyá òru àlérí òdodo àgbàlagbà kan kan dojúlé ọkàn tẹ́tẹ́ tó àti bẹ́ẹ̀ òní dìsẹ̀ tẹ́tẹ́ àmọ́ kò ní kọmọ́ gbẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ àgbàlagbà o àgbàlagbà míì kò pọ́n rẹ̀ lé àgbàlagbà tó ń bọ́ ọmọ inú rẹ̀ tí ń dulẹ̀ rẹ̀ dé tàbòsí ọmọ yẹn bá ń fọlọ́pàá mu kò ní láìfì ẹ lọ́lọ́pàá bá ń gbẹ̀tọ́ mi lọ́wọ́ àgbàlagbà yìí bí ṣe ń yà àwọn èèyàn jẹnu kìí jẹ́ kó disrespect àbí ìmọ̀kó wọ́ ṣe ti gbaná ẹ̀dẹ̀ gbá ní tàbòsí ọdẹ ní proof ìwọ máa kọ́lé lọ sí rí ẹ̀ wá jẹ́ kó fọlọ́pàá gbé ọ ha oyún tó dáa jù nìyẹn tó ń lọ bá ọlọmọlọ́pàá wàá proof ẹ̀ gé sí ẹ̀ eléyìí ò fàǹgàn àwọn ọ̀nà ìgbà tí àgbàlagbò fi ní rí pé ó dìfẹ̀sẹ̀ tí wọn lágbàlagbà bá sàbòsí fún ọwọ́ àgbà ẹ̀tọ́ rẹ̀ lọ́nà àpọ́nlé yá tó bá jọ pé gbẹ̀mí ni mo mọ tí màá ṣe àmọ́ ẹ̀yin à náà àmọ́ ẹja wò báyìí ẹja wò báyìí ẹja wò báyìí gbogbo tẹ́ ṣe òòtẹ̀ rú yẹ́lẹ́ mi mi àmọ́ ẹja fojú wò báyìí ní tó ń rí gbá ó ti kún un lé ó ní àgbàlagbà kan ìmọ̀mù ni ó ta pẹ̀sì àwa lọ bá a àwọn ń sọ̀rọ̀ nígbà tá ń sọ̀rọ̀ àfẹ́ káwọn fámílì ẹ̀ àwọn ìyàwó rẹ̀ gbọ́ nínú ilé torí pé nínú ilé fúláàtì ní ajùkú sí ṣe rome àwọn ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn akótíra atúnlọ kó sẹ́gbẹ́ kan ta àfẹ́ kú tiẹ̀ mọ́ a ní bóyá lè kà bóyá tiẹ̀ bóyá fẹ́ púrùfù mọ̀kọ́ a kàn fẹ́ kọ̀ rẹ́ kìkì ní mistake yẹn kó mọ́ fi máa hápù mọ́ àti gbogbo ẹ̀ lágbàlagbà yìí mọ̀ àwọn ń sọ̀rọ̀ lọ àwa wá rẹ̀ òun lẹ̀ àfẹ́ káwọn ìyàwó rẹ̀ gbọ́ òun wá ń pariwo <laughs> káwọn ìyàwó wọn mọ̀ gbọ́ àwa rẹ̀ ti àwa ń wọ̀n fúláàbù pé kí ní ń ṣẹlẹ̀ àwọn òfẹ́ túnà àṣírí rẹ̀ ni bàbá ẹ̀yìn ilẹ̀ mọ̀ kankan a lè fẹ́ gbòyìn láti rí ẹ̀dẹ̀ ń pariwo àwọ̀ ọ̀dẹ̀ pariwo àwa sọ̀rọ̀ dé stéèjì tíra jẹ́ pọ̀ tó báyìí ìjọ ǹga tó fún tíra àtàkù lọ àwa fi hàn orí àwa wà lórí ìjòkó mi ọwá ń sàdúrà fún wa ó ní sẹ́rà àwọn àfáì àfá dáadáa ni wọ́n torí pé wọ́n wá sílé mi èmi tẹ́ tún pariwo káwọn ìyàwó mi wọ́n tún wá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ káwọn ìyàwó mi gbọ́n tí wọ́n bá mi sọ ní correction ọwá sàdúrà fún wa ní sáfẹ́fà yọ ń bẹ̀yẹn ni pé àwọn tó ń ṣe tó bá ń ṣe dáadáa kan tó kọ́nà kó ṣe kó kàn wà lẹ́mí rẹ̀ ọlọ́run mọ́ bí ó ṣe gbé sí wọn so a kámọ̀ pé àwọn ọ̀nà ìgbà tí ìsámú lákalẹ̀ yìí òun ló ti dáa jùlọ láti fi lè bá àwọn àgbàlagbà lò kágbìyànjú láti ṣàpọ́nlé wọn kágbìyànjú láti ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kágbìyànjú láti máa sọ̀rọ̀ orí ẹmọ̀gbé nílẹ̀ Yorùbá kágbé ẹnìkan bímọ ó jù ọ lọ ọwá ń fókọ ọmọ yẹn pé Yorùbá ò gbá wọlé o pa ní Abu Ahmed Ahmed yẹ ẹdẹ jù ẹ lọ àní ṣe èmi ò ló ń pè ní Abu Ahmed àní bàbá Ahmed ṣé nǹkan mọ ni <laughs> ọba ìmọ̀ pé yóò fi inú mọ́ pé bẹ́ẹ̀ o wọ́n bá pè ní bàbá gan tó fi ó kọ sí ó ti pé é àbí ìyá orílẹ̀ kan ìyá Ìbàdàn àbí ìyá Ìlọrin tẹ́bá gbé ń pè ó tọ́bá gbé nǹkan yẹn fi pè wọ́n jẹ́jẹ́ kọ́rọ́nà lọ àmọ́ ó kọ ìyá kan tó mọ̀ pé ìyáhùn gan náà tu ẹbí wá ní ìyá alágbájá à yóò tún awulẹ̀ wípé ṣé wọ́n náà lé ìwọ náà lọ́wọ́ mọ̀ pé so n tí yóò bá mú àrùn tó bá jọ pé yóò di ìyápa yẹn ni ara gbé tìṣẹ́gbẹ̀ kan ọlọ́run òkú ní kọ́ mọ́ pé ní ọlọ́run òkú ní dandan kó fi ìyẹ́ pé ọlọ́run ọ̀dẹ̀ ní pé kọ́ mọ́ lo omi ẹ̀yìn kí wọ́n ló máa tẹ̀bà àti ìkan tí ó bí nínú sí ìkan tí ó kọ́ tí ó bá ti bá gbàlagbà nú ara filẹ̀ kọ́lá káwọn àgbàlagbà wọn fi pera wọn ìwọ mọ́ bá wọn dá sí ẹ̀ nínú àwọn ṣe àpọ́nlé wọn náà ni so à ń bẹ Allah subhanahu wa ta'ala fáwọn àgbàlagbà nínú sí náà kọ́lọ́mbà àṣàlékún dáadáa àbí Allah subhanahu wa ta'ala àwa tí a jọ́dọ̀ ni àwa tá a jọmọdé ni ọlọ́mọ kọ́ wa máa ṣe sí wọn ọlọ́mọ méje kí a kọjá là lára wọn àwọn òbí wa ọlọ́mọdé akọ̀ṣẹ̀ lára wọn àbí Allah subhanahu wa ta'ala àwọn àgbàlagbà náà nínú àwọn onímọ̀ táni nẹ́bí sọ pé ẹni tí ó bá mọ́wọ́ wọn kò sí lára wọn àbí ọlọ́mọ méje lára wọn méje àṣẹṣẹ gbé o àbí Allah subhanahu wa kọlọ́wọ́n bá kọjọ kó gbá níjọ ti fún wa bàbá tí ó ní mẹ́sálásí tí wọ́n fi mẹ́sálásí sọrí àwọn náà ni àwọn bàbá wa àdìsá kọlọ́wọ́n bá kọjọ kó bá wa kẹwọn kó bá wa fi àlìjẹ́nà kó bá wa fi ẹ̀sùn náà wò bá àlìjẹ́nà àbí Allah subhanahu wa ta'ala kó bá sọ́n kú nínú yàánà yàánà sáré àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti bọ́ síwájú ọlọ́wọ́n bá kọlọ́wọ́n bá ti fẹ́ kárí gbogbo wọn àbí Allah subhanahu àwọn ìyá wa tí wọ́n sẹ́kù láyé kọlọmbà àtàríkún dáadáa wọn kọlọmbà kò bá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjà lásán àtàrà wa àdáadáa tí ọmọ wa ń ṣe fún ìyẹ́ kọlọmbà kó jẹ́ káwa náà lè ṣe fún wa ìjà lásán àtàrà kọlọ̀ kó kọ́ àná máa ṣe sí wọn kó jẹ́ ká soríire látara wọn kọlọ̀ já wọn náà soríire látara wa ọlá ti tóbi ọlọ́ọ̀bá náà ẹni tó wá dáadáa wọn gbogbo wa náà lápapọ̀ oríire àtàríkà mọ́kànlá ń já ṣe وديجي بروك آيات الكام قلن سوامي اللهم إنا نسألك من الخير كله آجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم نعوذ بك من الشر كله آجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم نسألك من خير ما سألك به عبدك نبيك اللهم نعوذ بك من شر ما سألك منه عبدك نبيك اللهم نسألك الجنة وما قرب إليها من قول وعمل اللهم نعوذ بك من النار وما قرب إليها من قول وعمل أن تجعل كل قضاء قضيت لنا آقبة ورشدة اللهم إنا نسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك علما ينفعنا وعملا يرحمنا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا دين الا قضيته ولا حاجه من حوائج الدنيا والاخره إلا قضيتها يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك